with the police over allegations that he raped a minor. On social media, Oshodi denounced the act, and an Instagram user with the username at Donside accused her and her female colleagues of hypocrisy. In a lengthy comment on the actress page, Donside stated that they should have channeled this energy during the End campaign. He accused them of not being better than Baba Jesha for openly opposing him. According to the unnamed source, Several of these actresses' background checks would reveal that they were sleeping with other women's husbands in order to amass wealth and flaunt it online. Downside went on to say that some of them had even deliberately sold out people by endorsing politicians. A screenshot of his comment is shown. Number one, Emi ò Emi Èmi ò Emi ń Number one. Number two lórí ọ̀rọ̀ endsars yẹ lórí ọ̀rọ̀ endsars èmi tí mo jókòó yìí tí gbogbo èèyàn bá rí ní tí mo ṣe lórí ọ̀rọ̀ endsars èmi tí mo jókòó yìí fúnra mi fúnra mi wọn nǹkan tí mo ṣe ṣebí mi ni mo campaign fáwọn èèyàn èmi ni mo dẹ̀ tún sọ wípé mo regret pé mo campaign kò sí ẹ̀ṣẹ̀ téèyàn lè ṣẹ̀ láyé kò sí bẹ́sẹ̀ náà ṣe lè tóbi tó when you tell that person that oh i'm sorry i regret what i did that is it torí mo mọ gbogbo èèyàn lágbàáyé everybody believe in this government pé they are going to make a change and they disappointed everybody woefully that's number one number two wọ́n follow politician wọ́n follow any, anybody tó bá wu anybody ni anybody lè follow wọn kú i'm going to tag you now káwọn èèyàn mọ̀ pé ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ anybody can follow anybody do you know why gbogbo owó wa tán kó jẹ bákan náà bákan la ṣe bákan la ṣe máa gbà lọ́wọ́ wọn bákan la ṣe máa gbà lọ́wọ́ wọn tá a bá fẹ́ mọ̀ bọ̀ a máa ṣe bí ọ̀bọ ni. nọmba three ẹni wọ́n ń gbọ́kọ lọ́kọ ṣé wọ́n lọ ń tọ̀sí ọkọ lọ́kọ níbi tó ti ń gbà ni ṣé wọ́n lọ tóòsì ọkọ ọlọ́kọ ṣé wọ́n lọ bá ọkọ ọlọ́kọ wípé ọ̀nkú ẹgbà ẹwà mo fẹ́ fẹ́ yín káàtì wá gbà pé wọ́n lọ tóòsì ọkọ ọlọ́kọ wípé ẹwà mo fẹ́ fẹ́ yín ṣé wọ́n fi fọ́ọ̀sì fi kinní ẹ̀ sínú kinní ẹni tó fẹ́ fẹ́ ni ọ̀nkú ẹ̀ rọ̀rọ̀ sọ orí yín ò pé orí yín ò pé ẹ̀ rọ̀rọ̀ sọ rárá orí yín ò pé àtọ̀ orí yín ti dàrú mo máa táàgì yín o kẹ́lẹ̀ mọ̀ pé yìí ni mo bá sọ orí yín ti dàrú orí yín ò pé mi ò dẹ̀ rò bímọ obìnrin tẹ́ ẹ bá bímọ obìnrin gan mi ò rò pé níyàwó nulẹ̀ torí ẹ e ń sọ̀rọ̀ bí wèrè àwọn tẹ́ ẹ táìpù yẹn ẹ e sọ bí wèrè ẹ e sọ bí ohun torí ẹ ò pé ẹ sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ èmi ò ní táìpù yín fídíò ní màrí torí mi ò mọ òyìnbó kọ ẹ wá ń sọ pé kinní kan kinní kan ẹ ṣe lọ́rọ̀ tá a sọ yìí it's got nothing to do with the He's got nothing to do with the country He's got nothing to do with EndSARS you understand what I'm saying He's got nothing to do with that and you know what this is 2021 anybody can ṣe anybody tomorrow lọ́la lọ́la lọ́la yìí lọ́la lọ́la yìí mo lè decide sọ pé politician báyìí ló wù kò sí anybody tó máa mú mi sí it is my life I do what I want with my life you you will do what you want with your own life torí ẹ ń sọ̀rọ̀ nínú jáde ẹ mọ́ wọ̀nyí ẹ̀ ń type rubbish mo rò pé ya wèrè mo rò pé ti ya wèrè mo rò pé orí yìí burú mo rò pé ya wèrè mo rò pé orí yìí burú is it because I don't talk? torí pé mi ò kí ń sọ̀rọ̀ mo rò pé yá wèrè mo rò pé orí yín burú mo rò pé orí yín ò pé bẹ́ẹ̀ bá ṣe gbé fún mi lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bá ṣe ń gbé fún mi màá máa gbé fún yín padà lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bá ṣe ń gbé fún mi màá gbé fún yín padà tí ẹ bá gbọ́ Yorùbá ẹ sọ fún ẹni tó gbọ́ Yorùbá lẹ́gbẹ̀ẹ́ yín ẹni kan kọ́ máa translate nǹkan tí mò ń sọ kí ẹ tún lè reply mi tẹ bá tún reply mi màá tún ṣe fídíò mi à ń sọ̀rọ̀ wípé ọmọ forty eight years àti ọmọ fourteen years wípé wọ́n tó kọ́ mọ́ forty eight ẹ̀jọ̀ nítorí ọlọ́run ká ní pé bàbá àjèṣà kan wà níbi tán ti ń ṣe gan ṣó make any sense ọmọ forty eight to fourteen does it make any sense torí ẹlẹ́yìn àwọn èèyàn ń pariwo ok ẹ ẹ fipò yẹ ká pariwo ẹ ẹ fipò yẹ ká pariwo odidi celebrity tí ò rò wípé ah àwọn èèyàn máa gbọ́ kínní tí ò rò wípé ah táwọn èèyàn bá gbọ́ kí ni báwọn náà ṣe máa feel tí ó rò pé ah, ok ẹ jẹ́ kí gbogbo wa dákẹ́ ká má sọ̀rọ̀ àbí tá a bá tún dákẹ́ tá a bá sọ ẹni tá a bá sọ̀rọ̀ ẹ̀yin náà lè máa sọ pé ẹ̀rí wọ́n dákẹ́ wọn ò sọ̀rọ̀ wọn ò sọ nǹkan kan ẹ wá ní gbogbo àwọn obìnrin yes gbogbo wa láti bímọ gbogbo wa láti bímọ so kò sí ẹni tó máa bímọ tó máa rí nǹkan tó bàbá gbèsè àṣẹ yẹn tó máa fọwọ́ ra lórí pé pẹ̀lẹ́ o má ṣe bẹ́ẹ̀ mọ́ it is not possible ẹni tí yóò bí gan o mọ̀ bọ́ ọmọ ṣe ń ṣèyàn ẹn tí òbí ó mọ bá wọn ṣe ń ṣe yàn ṣe rọrọ wípé wọn ń fẹyàn wọn ò fẹyàn wọn ń fẹyàn wọn ò fẹyàn yẹn ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ èmi ni mo nìgbín mi tí mo fi ń kan yọ mi ò wá tọrọ lọ́wọ́ yín èmi lọ́lọ́run fún èmi ni mo ní ẹni tó bá dẹ̀ wù mí tó bá pè mí ni máa fi fún ṣọ́rọ̀ mi ti yẹ yín kẹjẹ́ kórí yín pé kẹgẹ́ẹ̀tì ẹ̀ sórí brain yín abẹ́ ya wèrè ni àbí nǹkan ṣe yín ni mo rò pé à ń ṣiyèrè